fi ń yé wa lọ́kọ̀ọ̀kan yìí ẹ̀dàkùn gbogbo ẹni tí ọ bá kù díẹ̀ díẹ̀ lára rẹ̀ ń bẹ́ kọ́dàkùn kó tètè wá náà tí ó gbà tún se in tí ó bá yẹ kéyàn ọpàtì kọpàtì kàbà lè jẹ́ musulmi òdodo ẹ̀rílẹ̀ ìtafẹ́ kà lónìí náà kánrin musulmi tí ń kírùn tí ń gbáwẹ̀ tí ń lọ mọ́ká wọn ọ̀bọ́n bí ìtafẹ́ kà lónìí náà kọlọ̀ kí ni ta fẹ́ kà náà ni alfáà ní báàbù ma já àfìzábìhí lè gọ́ìrìlá kí ni ṣẹ̀rí àwí ń pa kíyàn ó dúnbù nkankan kọpa ẹran àbọ́pa díẹ̀ àbọ́pa ń tí ọ̀ tẹ́ran àta díẹ̀ lè gọ́ìrìlá àmọ́kẹsọ́lọ́n lọ́pa fún báàbù ma já gbogbo ń tẹ́yàn ọba dádùbúlẹ̀ àbí yóò gun àbí yóò dùnbù rẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ nítorí tọ́lọ́run pàtàkì jùlọ èyí tẹ́yàn bá lóun fẹ́ fi sẹ̀sìn nítìtorí ìta ma pa bí ẹran bí adìẹ àbí tó tó àbí tí ò tó àníyàn méjì náà ni èyàn lè pa pé mọ̀kàn jẹ́ èyí nǹkan wí sẹ́rí mọ̀kàn fẹ́ jẹ́ ẹnu dájọ́ rẹ̀ ní pé wádìí kí ni èyàn ma wí kó tó dúnran àbí kó tó dú adìẹ bó láásì ti dú kọmọba àdí kí ni kọmọba àdí jífà èyí wọn òjò báhùn lọ ọpẹ̀ran olóhun fẹ́ jẹ́ ọpàdìẹ ọláwọn ti jáde ẹpẹ́ gbogbo yíhun ẹnu tí ó sọ ní ìdájọ́ ṣẹ̀rí à ń pa pé bóòlà pa nǹkan gẹ́gẹ́ bí musulmi ta ló lè pa nǹkan taa jẹ́ gẹ́gẹ́ bí musulmi amẹ́rẹ́ tí alfa ń pè àkíyèsí wa ni pé ẹran tó bá ti kọjá mọ́ fẹ́ jẹran tí ní àníyàn míì yẹ́jìbò àyìyàkú náà lè là èyàn gbọ́dọ̀ àgbìtẹ̀fẹ́ lọ yìí ẹ̀ṣẹ̀ sàárá o kọ́dá sàárá ọgbọ́dọ̀ jẹ́ nítorí nǹkan mẹ́ àbí nítorí gíní àbí nítorí tọ́lọ́n láti ẹ̀wà pé àwọn ayé ni o wọ́n sì gbọ́dọ̀ gbẹ̀jẹ̀ gbogbo mùsùlùmí tó bá sì wà ń bí eléyìí ọlọ́mọjẹ́yàn ọmọ kírun kọ́ ma gbàwẹ̀ kọ́ ma fún rẹ̀ dá sínú kànga kómi ó gbé lọ ọlọ́nkọ́ sọ wa mẹ́ mo fi ní àwọn nǹkan wọ̀nyí bàbá tí ń gbàgbé irú tí wọ́n rán wa létí yìí yọ ma rán wa létí kí lọ́lọ́run fẹ́ nípa ẹran pípa àbádìẹ gbogbo nǹkan tẹ́yàn bá ń pa àmẹ́jà gbàgbé ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ tí mo ti wí fún wa apẹran jẹ kí ìta ń wí o ọba pẹran jẹ kọ̀bá àmọ́ pa ń ìtààfi ní òsí láìfí ń bẹ̀ ní pé tẹ́nìkan pa ẹran léyá tí wọ́n wá yúfà nẹ́bí sọ àwọsọ́lọ̀ ń pé àà ìmáàmù èjì ìkẹrùn tán tí ó fi pẹ̀rẹ̀ ànẹ́bí ní gíní tílka ṣáàtò láhàmì ka àmọ́mọ̀ pé ẹran léyá rẹ̀ ti ládá ń bẹ̀ ọlọ́run àmọ́ ogbò ẹran tó bá ti yàtọ̀ fún pé mọ́kàn fẹ́ pẹran àbí kíyàn ó wà níyàn rẹ̀ dáadáa kọjẹ́ nítorí kíni nítorí tọ́lọ́run gẹ́gẹ́ bá ti mọ̀ ní àṣà àwọn alfa súnnà èyí tá ń ké fúnra wa pé kámẹ́jẹ́ ọparẹ́ gbogbo ń tàbà sọ ẹ̀rí àkọ́kọ́ káwà lọ́nà alkùránì káwà lọ́nà súnnà nẹ́gbà muhammadu sallallahu alaihi wasallam bí ọ bá ti ẹ̀kàn àfó olórin kó se pé lẹ́yìn alkùránì àti gíní àti súnnà ní ẹ̀dàkùn ẹja kọyùn náà ara tí rọ àwọn tíra àwọn alfa pìlẹ̀ tí wọ́n mọ̀ kọyùn ní ẹ̀rí pé gbogbo báàbù ta bá ti kà kí láàfẹ́ ìbẹ̀rẹ̀ ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين olùwápa náàbùwa muhammad sallallahu alaihi wasallam lásẹ̀ kan ìdá àmà ní pé gbogbo àṣẹ tọ́lọ̀n bá pà náàbì àṣẹ ní fèmì àti wọná sẹ́rílẹ̀ tí ọ̀bá kan àwa ọlọ́run wa sọ pé kọ̀kan àwa àmọ́ kan àìdà general principle nù ṣẹ̀rí à ní pé gbogbo ọtọ́lọ́n bá ti dájú àṣẹ kan pa nẹ́bí ọpẹ̀ mi náà ọpa wọ náà ní àṣẹ ohun èyí tí àwọn àṣẹ kan bẹ tí ó kàwà tó ipá nẹ́bí nìkan lónìí wọ́n sì mọ́ níwọ̀n àlàyé ọwà wá pé nẹ́bí nìkan lélẹ̀ àmọ́jẹ́ ọba ti sálàyé yíhun gbogbo àṣẹ tọ́lọ́n sallallahu alaihi wasallam irú ẹ̀ olúwápa nẹ́bì lásẹ pé wà nẹ́bì wípé iná sọláàtì irun méjì ń kí àti náfílà àtọ̀ranyàn sọláàtì mọ́tùlápọ̀ wà nósùkì tí ń jẹ́ nósùkù ara tó ma nósùkù òun ni àzábẹ̀ṣù kápa nǹkan bí ìgbà tí yẹn dúnbú ẹran àbádìẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwadákọ̀ ọ̀run ọwádákọ̀ kínìtì ìpa ẹran àkọ́kọ́ tí yọ gbọ́ yí ń bẹ̀rún ni pé àsáwọn méjèèjì pàdé níbo wọ́n ti wá jọra wọn kí lọ pa wọ́n pọ̀ àsíbẹ̀yìn ó ti kírun torí tọ́lọ́run yọ pa ẹran náà nítorí kíni nítorí tọ́lọ́run olúwa wá ń sọ bá nẹ́bì pé kọ́dà fi rìn lẹ̀bẹ́ o wípé ìrún mi tí ń kí o wọnúsùkì àti gbogbo ìpa ẹran mi wa mahyaya wa mamati kọ́dà gbogbo tí ma gbèsè ní gbèsè ayé wa mahyaya wa mamati ay wa ma amutu alayhi kọ́dà tí kó sì kama mi lọ́wọ́ náà níṣẹ́ lillahi rabbil alamin tolu ọba ọba gbogbo àgbáyé gbogbo ẹ̀ la sharika ọba yìí ò wàbìdálíkà omertu kò sì wí fún wọn pé in tí mo wí jáde yìí wàbìdálíkà omertu búlù wá ti pamílásẹ̀ rẹ̀ ní o pé kí n sọ pé àtìrún ma wà gbà kílọ́kan ọlọ́run bí èyàn ń pẹran àsọ́kan ọlọ́run lọ́jẹ́ kọ́lọ́run mi àti ẹran pípa mi àti gbogbo ń tí ń gbé ṣe ń gbé sí ayé àti tí ikú ọkà mọ́mí lọ́wọ́ náà lillahi rabbil alamin tọ́lọ́un ní gbogbo ẹgbọ́dọ̀ jẹ́ o olúwọba gbogbo àgbáyé la sharika lahu olúwa yóò wa ana awwalul muslimin kọ́rà wà nabi wíbẹ̀ pé èmi là kọ́kọ́ ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlùwọ̀ ọba tá ń pè ní musulmi al-muslimin òun lẹni tó ṣe kíni àtọwọ́ àtẹsẹ̀ àtara rẹ̀ ìyẹn ni pé ọgbàfà fún ọlọ́run ìtọ́lọ́n bá ní ó se ní ó se ètọ́ bá ní ọmọ se kò ní se ìtúnmọ́ musulmi nù o torí kápa nǹkankan kọ wá se pé ń torí nǹkan míì lẹ́yìn ìtọ́lọ́run làfi pa àsíkọ̀ bá mú torí bẹ́yìn ò ti ní kírun ní ti torí ẹnìkan tí ò ní kírun nítorí àlìjànú kan tí ò ní kírun nítorí èèyàn kan bẹ́ẹ̀ náà ni ọ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀ lẹ́tọ̀ọ́ kíyàn ọpa nǹkan kan yàtọ̀ fà níyàn pé ọlọ́run làfẹ́ fi sìn ìyẹn ni pé láwọn mo ti sàlàyé àwọn ẹran tàà bá ń pa tí ń túnmọ̀ pàà fi ń sin ọlọ́run eléyìí ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ wọ̀kọ́wọ́lúhú tààlà nínú ẹ̀rí lórí eléyìí òun náà tó fún ní kọsọ́lì níbi ayà àtọ̀hún ọmọ tún tó pọ̀yìn àyínà ńgbàtọ́ ọlọ́run ọpa nábi láṣẹ ọpa láṣẹ nǹkan méjì kí ni nǹkan méjèèjì náà fọ́sọ́lì kírùn wánhàr kò sì gún ẹran wánhàr ìtúnmọ̀ tá a máa gún lẹ́ran nínú sẹ̀ríà òun ni ràǹkúnmí àzábóhú òun ni nǹkan dúdú annáhàrù ní kíni òun ni tí agún àtèyíta agún ni àtèyíta dúnbù rẹ̀ ní ọgbọ̀dọ̀ jẹ́ tọ́lọ́un òun lọ́lọ́un wá sí pé ànúsùkú pẹ̀lú òun níbi ayà àkọ́kọ́ nígbàtọ́lọ́un ó tún pa nábi lásẹ̀ ń bí i olúwa ní kíni náà ni kó sì gún ẹ̀ràn fún àjẹ́pẹ́lẹ̀ ẹ̀kan sí ayà iná fi ń yé wa pé àṣẹ́bẹ̀rún ti jẹ́ ọ̀nà tẹ́yàn fi sin lọ́hun bẹ́ẹ̀ náà ni ìpa ẹran ìgún ẹran àbí tí ó tó ẹran bẹ́ẹ̀ náà là fi sin lọ́hun lèlá sọlẹ̀lẹ̀ rọ́bíká wà ní eléyìí àwọn ẹ̀rí inú alkùnrin karim kálọ̀bí súnà حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات لعن الله من ذبح لغير الله لعن الله من لعن والدي لعن الله من آوى محدثا لعن الله من غير منار الأرض علي بن أبي طالب وكان واسواج ودادا رضي الله عنه òun lọ gba hadithi wá ọlá annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi bá mi sọ àwọn ọ̀rọ̀ mẹ́rin kan káyà lọ bí eléyìí níbi àsìgbọ́ àtàsìtú kéwú ìjẹ́ yíò tó máa pé annabi ọ̀sọ̀rọ̀ ju mẹ́rin lọ fàálì bọ́bá díjọ́ mi ìtàlì bá tún láàrín bá ń sọ kankan gba ẹbó ní mẹ́rin náà lọ́sọ ó tún mẹ́bẹ́ torí ẹgbọ́n tó wí o ní àdáta ní bí arúbáyí kalimẹ̀ anẹ́bí bá mi sọ ọ̀rọ̀ mẹ́rin kíyàn wá pé ìjọta ẹbá gbọ́ta lè bá sọ karùn-ún ẹni ọlọ́pàá tòrò náà ló ní ọ̀rọ̀ mẹ́rin lànẹ́bí bá ń sọ tí in tí à lè ń wínú in tí ń wíkọ wọn a máa ráwọn méjì ń gbọ́ yí bẹ́ẹ̀ lónìí òun lè yí tí àròyé rẹ̀ tán lẹ́dì sí inna lillahi tis'atan wọ̀tẹ̀sìnrin nẹ́sìmọ̀ mẹ́ àtàn ìlàwà anábi ní olúwa ní àwọn orúkọ kan o 99 ni wọ́n o ọgọ́rùn kan ó dí ẹ̀yọ̀ kan ẹ̀rákùn sí yíò túnmọ̀ kọ́lọ̀wọ̀n olókọ mi kò túnmọ̀ rẹ̀ ìwọ́tọ̀ bá ní ókọ ọlọ́run òjú 99 lọ kílẹ̀ tó ń wá kí a pé ń jọ tí àlíbá tún sọ àdífì mí ọ sọ fún pé wá mẹ́rin náà lónìí annabi sọ fún ọ mọ́lójírí karùn-ún eléyìí ojú kan náà méjèèjì gẹ́gẹ́ bí tọ̀wọ́n ò ti túnmà pé ó kọ ọlọ́run ojú mélòó lọ ojú 99 lọ kódò ojú 99 lọ pẹ̀lú ẹ̀rí toríka annabi tó wí bá ń sọ̀lọ̀lọ́ tó wí bá ń bẹ as'aluka bi kulli ismin huwa laka sammayta bihi nafsa mo fi gbogbo àwọn ọkọ̀ bẹ̀ ọtọ́ sọ́ra rẹ̀ aw anzaltahu fi kitabika èyí tó sọ kalẹ̀ táà rí kénú alkùránì aw allamtahu ahadan min khalqika kódè yí tó fi mẹ́nìkan náà àwọn ẹ̀dá rẹ̀ náà tí ó sínú alkùránì karim aw ista'tharta bihi fi ilmi al àbẹ́ ìtọ́ tọ́jú ní ma kọ̀kọ̀ wọ ọlọ́run tó fi mẹ́nìkan sàgbogbo yíò tó ma pé àsókọ̀ kan bẹ kọ́dà tẹ́nìkan kùn ní ma anábìsì ní 99 names yìí ẹni ọ bá sọ tó lò ó dákàlẹ̀ jànà yọ wà jànà torí náà mọ̀ yà lọ bí eléyìí nítorí ìsìkéútú àsìgbọ́ ọ̀tọ̀ ní tí ọlọ́run wí ọ̀tọ̀ ní tí a máa tù sí ń gbà mí ọ̀tọ̀ ní ta nẹ́bi wí ọ̀tọ̀ ní táwọ ọmọ tù sí ní nígbà míì ọwá bí ó fi dórí àwọn sọ̀hábà àwọn tábìrí gbogbo àwọn síwájú wa dáadáa náà ọ̀pọ̀lọpọ̀ láàmà sí ọ̀rọ̀ wọn gbọ́ngbà míì táàmà pé tí wọ́n wí nì bẹ́ ọ̀tọ̀ ní tí àwọn wí ilé iná lè ẹgbọ́rọ̀ lọ́wọ́ bá yí alákíní alámọ̀rọ̀ bó ti fẹ́ nǹkan rẹ̀ ní ẹgbọ́ yíò ẹ̀sì gbọ́rọ̀ annabi yí alámọ̀rọ̀ di rọ̀súlìlá torí pé ọlọ́run lè gbèrò nǹkan mí kẹyàn ọmọ wí nǹkan mí annabi lè gbèrò nǹkan mí kẹyàn ọmọ pẹ̀lú ilé iná ojú kan náà ni ẹ̀rí pé lè clear ẹnìkan ní jẹun yóò tán kó pé àlíṣẹ́ ń sọ̀rọ̀ márùn-ún ebó ti ní mẹ́rin lànẹ́bí fún ẹ̀hẹ́bọ́ ilé ìbá ti yí tẹ́lẹ̀ tètè wọ làákàí rẹ̀ rẹ bá sọ yún náà fún ọyẹ kí kó tètè yé pé bá nẹ́bí bá ní ọlọ́run ní àwọn 99 nínú tí ó ṣẹlẹ̀ ní pé tí gbogbo ọmọ annabi adama bá wà náà dàmú alọ bá bàbá ńlá wa annabi adama aleyhisselam pé ìwọ̀n bàbá wa o ọ̀wá sí pẹ wa lónìí lọ́dọ̀ ọlọ́run annabi adama ọyẹ̀ alọ bá gbogbo àwọn annabi ọlọ́run títí tí ó fi wá lórí annabi wa muhammad sallallahu annabi ní bọ́rọ̀ bá wá dìbẹ́ èmi náà wà lọ abẹ́ àlàárà sí ọlọ́run in wà forí kanlẹ̀ títí tọ́lọ́run ó fi yọ̀nda fún mi pé kí n dìde annabi wá sọ ń bẹ̀ pé ní bọ́lọ̀ bá wá yọ̀nda fún mi pé kí n dìde ó ní fàyẹ́fùtàhù lam akùnà àrífùwa ọlọ́run ó tún wá sí gàgá àwọn ẹ̀yìn kan fún mi tí ń fi èyí náà àwọn alfa ní ààrẹ àsópọ̀ kan bẹ́ tó ìpín ní ọkọ̀ ọlọ́run ní òròyìn rẹ̀ ńgbò lànẹ́bì mọ́ tó mọ̀ ọdíjọ́ gbẹ̀ndì alìkìyàmà ogbò yíò tó ma pé iná lèláhì tí sàátán wọ́n 99 yìí àwọn ní mẹ́ìzà wọ́n ní nǹkan tọ́lọ́run fẹ́ dákàlà aljanna yóò wọ aljanna ọlọ́mọ́sáàsì ní àtẹ̀yìn lọ́mọ aljanna hadithun aliyu bin abi talibi yìí ọ̀rọ̀ mẹ́rin tàn nẹ́bi sọ fàálì ń jọ tó sọ̀rọ̀ yìí kí lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ láàánà allahu man dábàá lẹ́rọ ìrìnlá anábi ní bínú ọlọ́run ibi dandan ọlọ́run kọ ma bẹni tí ń pa nkankan ẹ̀dàkùn ẹjá ọ̀ndà láyìn lẹ́gẹ́ ìrí allah mo ti máa àwọn àpèjúwe wá lẹ́ẹ̀kan ẹ̀yìn náà ma bu àwọn àpèjúwe mi kọ́dẹ̀ ni ó jòkó lòun náà pé a rí inú kíní wọ́n lẹ́jẹ̀ lọ́fẹ́ gbà sí ọlọ́run ní ọgbẹ́jẹ̀ torí mo ti wí kíyàn mọ́ fọwà rẹ̀ kó bá rẹ̀ bọ́lọ̀mbá lóòrùn jẹjẹ jẹ bí ó sì torí ọ kọ bá ayé àtọ̀run ara rẹ̀ jẹ́ ẹ̀dàkùn gbogbo àwà tí a ma dáwọn èèyàn ní nǹkankan àfikọ́ gbẹ́jẹ̀ ọlọ́nlọ́wọ̀ gbẹ́jẹ̀ o bẹ́yàn bá mọ̀ pé òun fẹ́ pa nǹkankan a lè wí fún pé kásì gbọ́ yé o a pé wọ̀ ní kíyàn pa nǹkan torí tọ́lọ́run o Allah ẹnu bí táwà tọ́nù ẹ̀ sí lónìí ní ká fura lápẹjúwe ní ọjọ́ kan bàbá náà bẹ̀dì sí inú àwọn olówó Nàìjíríà ni wọ́n láwọn kan wá kéyà sí fáwọn àwọn tí ma kéwú kí un a ti sọ yẹbá ìkalẹ̀ wọ́n wá ké fún wọn àwọn ń sọ innocently àwọn ọmọ implication rẹ̀ wọ́n láwọn wá bá wọn bí náà ti ń ké kí ní lọ pé ah, ẹsẹ̀ wọn gẹ́gbẹ́ àǹsáàrí pé yàsìn ni ni wọ́n ń ké àwọn tí wá mọ́ra kalẹ̀ pé à ńgbàtọ̀ ọ̀rọ̀ ti la yàsìn lọ kí wọ́n sọ fáwọn irú ẹran tí ọba gbà irú èjì yàsìn ọba gbà àwọn wá wọn ṣetán hmm, wọn ò béèrè ẹran àwọn á gbọ́n gbà ibi yàsìn lẹ ní ẹké ẹwà kíyà sí lè mẹ́jẹ tẹ̀jẹ́lẹ̀ ẹmùkẹ́ tí wọ́n ti jẹ́ kọ wọ agbárí bàbá ọ̀nà pé àfà ìkéyà sí láìta ẹ̀jẹ́lẹ̀ bàbá bá ní ohun tí ń wíbẹ̀ náà gbogbo àwọn ọjà ohun kan ha <laughs> àṣẹ́yìnlẹ̀ kó báwọn ẹ̀yọ́ mọ̀ yìí ẹwà ń kéyà sí ẹjọ́ wọn pa ẹ̀ràn mbòlá ti rí yìí pé pé ẹ̀bá ti ké yàásín àbí àwọn náà tó mọ̀ nǹkan mí ìtùwọ́n máa ké àmá bàbá ìdápọ̀ yàásín ó sì fi hàn kó ti yé wọ́n ti jí ó yé pé ní ẹ̀bá ti ké yàásín àbí kó sí kíní àbí kọ́ pa ẹran kó tẹ̀jẹ̀lẹ̀ àbẹ́lẹ̀ lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ẹ dákun àmọ́ àmọ́ kìí ṣe wọ̀ kéèyàn ó ní inú tí mo fẹ́ salati wa nusuki bó o ti lè dìde lóru tọ́kàn dìsáìdì gá ah, mọ̀fẹ́ yẹn náfílà mọ̀fẹ́ ṣe kíni mọ̀fẹ́ yẹn náfílà sẹ́mọ̀ pé yíò kò kírùn ọ̀ràn yẹn a máa alhamdulillah mọ̀fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àti mọ̀fẹ́ dúpẹ́ fọ́lọ́run kí ló ṣe èyí kírùn bẹ́ẹ̀ náà lè yẹn lè dìsáìdì pé mọ̀fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́lọ́n fi tó pé inna salati wa nusuki àmá ìmá wá lọ mọ́ nkankan àtèyí tá ń lọ máa Al-Qur'ani àtèyí tó ti ẹ̀búrú jù bá ń lọ tá ń lọ mọ́ nkan míì kíyàn ọtọ́jú tí ó bá wí kalẹ̀ ń jọtọ́ salati wa nusuki àti rún àtẹran pípa lillahi ọlọ́nà àmà torí náà annabi tún wí bí àdífì pé láàánàlọ́hù man dábàá lè rọ ìrìnlá ibi dada ìbínú ọlọ́run ọmọ bá gbogbo ẹni tí ń bá ń pa nǹkankan yàtọ̀ fún torí tọ́lọ́run ìyẹn ni pé yàtọ̀ fẹ́ràn tí ó jẹ o yàtọ̀ fún kíní ẹ̀ràn tí ó jẹ bí ọ̀bá dà ní ẹ̀ torí tọ́lọ́run sẹ́ràn tí ó jẹ tílká ṣáàtù láhàmì ọpẹ̀ràn jẹnu kò ní ládá kan bẹ́ kò sí lẹ́sẹ̀ àmẹ́ ìtọ́ bá ti di pé àwọn nǹkan lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀yìn afẹ́kọ́lọ́run ọ̀sọ́ wa ní ọgbọ́dọ̀ fàníyàn mi pa o àyàfàníyàn pé mo fi sin ọlọ́run ọ̀bà náà láàánà lọ́hùnmọ̀ láàánà wà lìdẹ́ ìtọ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam gbogbo ìlà annabi ma yọ bá wa sọ̀rọ̀ mọ̀ámálà gbogbo ẹ̀ lọ́lọ́run gbó béèrè lọ́wọ́ wa ẹwùrọ àdíjẹ yọka inísìn láàánà lọ́hù ma ń dábá ha lè gẹ́ ìrìnlá ọ̀rọ̀ àpídàmì ìpìlẹ̀nu àmọ́ jẹ́ ìsìláàmù parí síbẹ̀ ní kàlà ìsìláàmù parí sórí ọ̀rọ̀ àpídà òun ni ìpìlẹ̀ òun ká ma emphasize ọ̀rọ̀ àkídà àmọ́ mẹ́jẹ́ agbàgbé pé àkídà nìkan kíkíní ká nẹ́bí wá jíṣẹ́ rẹ̀ o inú dárùsù wa ni inú hálìkọ wa nínú ilé wa ni ẹjá ma rántí àwọn aspect ẹ̀sìn yóò kú torí gbogbo ẹ̀nà lọ́lọ́run ó bí wá ẹwọnú àdídẹ ọkàn inísìn ẹmọ gbọba nẹ́bí tí ń tó ọbẹ̀rẹ̀ ní ó ti ọbẹ̀rẹ̀ láàánà lọ́hùn mọ̀ dábáhá lẹ́gẹ̀ẹ́rẹ̀ torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ frí ń bí àkídà wọn ò frí láwọn ibi nǹkan mi àwa ma tanra wa ń gbà mí pé a sákídà rẹ̀ ti dá àkídà dá nìkan ò gbékèyàn ya gbájú ẹ̀kọ́ lọ ní ọmọ lọ o àhà torí ká sọ débẹ̀ ẹwọ́n tá annabi wí sọ̀lọ̀sọ̀lọ̀m nínú táwà lè mọ́kàkùn ní láàánà lọ́hú man wà lè dèyí ìbínú ọlọ́run gẹ́gẹ́ bó ti wí fẹ́ni tó pa nǹkan fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tó ṣe síríkù ànábì nírú ìbínú ọlọ́run yìí náà kó tún máa báta ní ẹni tí ń gbéyà àti bàbá rẹ̀ sí pé ìbínú ọlọ́run ta ni ọ bá ẹni tó sẹbọ tó pé tọ́pa nǹkankan lẹ́yìn kíni náà kọ́ máa bá gbogbo ẹni tí ń gbéyà àti bàbá rẹ̀ sí pé àfóhùn àmọ́kọ̀ ní bí rú alìwàlìdè àsọ́rọ̀ rí ò frí lọ́dọ̀ ọlọ́run ó ní súnà ọlákìídá àmọ́ ìyá àti bàbọ́ jẹ́ nkankan kọ́dà bí wọ́n bá jẹ́ kéfèrí islam pọ̀ wà débẹ̀ wàsọ́ ẹgbòhùnmá fi dúníyà ma'arufa wa in já ẹnu àlànà nù yán bá ti bọ́rọ̀ wọn débi pé wọ́n fẹ̀sìn yí lẹ̀ gbá ẹ̀dàkùn ọ̀sọ́nà bí i jẹ́ ìyún àmá bọ́ bá ti yẹ̀ lẹ́yìn eléyìn àṣẹ alkùrá ní àṣẹ ọlọ́run ni pé sọ́ọ̀hìbòhùnmá fìdúnìyà ma'rufa nínú riwaya mi àwọn sọ̀hádà annabi sọ̀hásọ́lọ̀m àdífì yìí kan náà ni wọ́n ah, rẹ̀ sí láàánà lọ́hùmọ̀ láàánà wàlìdé ànábì wá ní bẹ́ẹ̀yìn nínú ẹni ọ ma máa sẹ́mọ̀ páwọn mí náà sí pé fún yàtì bàbá wọn lónìí lójú korojú náà èyí hun láàánà lọ ìbínú ọlọ́nkọ ma bá èyí hun clear àmókù inú tá ànábì tú sí láàánà lọ́hùmọ̀ láàánà wàlìdé ànábì lẹ́ni tí ń gbé yàún yà sí pé títọ̀ náà wá wò pé kí ló ṣubú tẹ̀mí kò ní dá ya tẹ̀ náà bàbá tẹ̀ náà kọ bàjẹ́ fún ànẹ́bì lẹ́sẹ̀ gbogbo ìdẹni ń wí ọ ti bọ́ sábẹ̀ mọ̀ láàánà ìwọ náà ló gbé ya àti bàbá rẹ̀ sí pé inú tó lẹ̀ lẹ́nu ọmọ yóò bá jù nísìn yálá ya rẹ̀ nìkan kìnní bàbá bàbá bàbá ni mo fi lé alè mọ́mọ̀ gbogbo ẹ̀lá nẹ́bì wá jíṣẹ́ o gbogbo ẹ̀ lọ́wọ́ jíṣẹ́ ojíṣẹ́ àkídà ojíṣẹ́ ìbádà kódò ojíṣẹ́ kíni mọ̀hámàlá bó láti bá rẹ̀ nílò torí náà ẹni ọgbẹ́ni tí ń sépele àti bàbá rẹ̀ ànẹ́bì níbinú ọlọ́nkọ́ ma bá ànẹ́bì tún wá túnmẹ̀ pé kọsẹsẹ dìgbà tọ́ láyà láyà débi òbí tẹlòmí tó náà wá wò pé tó kù tẹ́mi náà gbẹ̀sán ní pé ọ̀dà ìyá tẹ́ náà sí báyìí bàbá tẹ́ náà gbogbo èyí tí ń wíhun wọ́n náà ló wí láàánà lọ́hùnmọ̀ láàánà wà rí ẹ̀dàkùn ẹja fúra o ẹja ma sọ tí a ma wí lẹ́nu kọ́dẹ̀ ẹlòmí àwàdà ní olóhun ń se àwàdà ọmọ fi bàbá ẹnìkan se bàbá rẹ̀ se báyìí bàbá ìyá rẹ̀ se báyìí bítọ̀ náà bá fi yanu tó bá fi pé ya ti ẹ náà ṣe bẹ́ bàbá rẹ̀ náà ṣe bẹ́ ìwọ náà ló wínú láàánà lọ́hùmán láàánà wàlìdẹ̀ láàánà lọ́hùmán àwà mọ̀díta ẹ̀tún rí nǹkan báyìí inú táwà lè má kàkún gbogbo ẹ̀là nẹ́bí wá jíṣẹ́ o sallallahu alaihi wasallam ó ní kọ̀sẹ́ni jó mú ọmọ bọ̀ aláburú èèyàn ànábì ní wọ́tọ̀ bá ṣe bẹ́ ìbínú ọlọ́nkọ́ ma bọ̀ ẹni tí ó ṣe àìdáṣẹ́ almuhdisu gbogbo ọ̀nà àìdá gbogbo ọ̀nà bàjẹ́ táwà wá pé tí wọ́n fẹ́ mọ́ ní bọ́yà ẹni ọba bídá pẹ́jìmọ̀ ríun ẹni ọba bídá kọ wá mọ́ ànábì ní ogbẹni ọba ṣe bẹ́ ìbínú ọlọ́nkọ́ ma bọ̀ ìgbẹ́ ọba jẹ́ ṣe ń kọ́ wọlé ń bí ẹni tán bá bídá kọ́ wọlé wá bọ̀ láàánà lọ ànábì níbi inú ọlọ́run ló fi ń ṣe o láàánà ọlọ́run ọlọ́nkọ́ sọ wá mẹ́ ẹ̀rí pé gbogbo nǹkan wọ̀nyí lọ́yẹ ká mójútó ara muhammad sọ̀sọ́là gbogbo ẹ̀ náà ló jíṣẹ́ fún wa tọ́ ó o ọ̀pọ̀lọpọ̀ tí islamu tí súnnà dó tákídà dó tí ó pá àwọn ibi tó jí mọ́ kó bá rẹ̀ ní ẹgbẹ́lẹ̀ kẹrin láàánà lọ́hù ma ń gáyára manarol ardi gbogbo ẹn tí ń yí àlàálẹ̀ padà ìbínú ọlọ́nkọ́ ma bá ọgbẹ̀ni tẹ́jọ ra lẹ̀sẹ́gbẹ̀ kan náà ìwọ ni wọ́n kọ́ lówó tọ́ lọ dìvẹ́lọ́pù tí ẹ ọkọ́ mọ̀ nílẹ̀ yóò báyìí wọ́n ti ma yọ blọ́ọ̀kù sí wọ́n ma gbẹnu ẹ̀ síta báyìí gbàtí òkú ti dé ń jẹ gbàtí wọ́n bá fi dé yóò rí pé a ah, alájí ebi ibi tí lẹ́yìn dé ní ààsì tí wá kọ́lé dé àyíyà ẹ fara mẹ́rẹ́ ní ìbínú ọlọ́nkọ́ mọ̀ bọ̀ anábì ló wíbẹ̀ o láàánàlọ́hù màǹgáyára màná gbogbo ẹni ọ máa láàlẹ̀ ọmọ bí ti ẹ dé ó sì kéǹgì rẹ̀ anábì níbínú ọlọ́nkọ́ mọ̀ sàásà mọ̀ náà wa torí náà àkọ́kọ́ èyí tí a torí ẹ̀ lọ bí hadithi òun lọ̀rọ̀ àgbàbòhú lẹ́kọ́ ìrìnlá ìbínú ọlọ́n kan ma bá gbogbo ẹni ọba pàǹkankan tí è ṣe torí tọ́lọ́n a máa jẹ́ awo gba àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò iná o bẹ́ẹ̀ náà lànẹ́bí ní láàánà lọ ìbínú ọlọ́n kan ma bá gbogbo ẹni ọba dáhùn hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam bákanáà ti tọ́ríkì bin ṣihábi radiyallahu anhu gbawa anna rasulallahi sallallahu alaihi wasallam qal dakhala aljannata rajulun fi dhubab wa dakhala an-nara rajulun fi dhubab annabi sallam ní esinsin bó ti kéré tóhun ẹ̀rí pé ngbà tí ń sọ̀rọ̀ àdúgbò nǹkan ìfin kún mo ní èèyàn bá pẹran àbíkọ́pa kíní àbíkọ́pa díẹ̀ àbíkó sì pa tí ó tó nítorí pé gẹ̀ẹ́sẹ́ bí n tọ́ pá ti tóbi tó lọ mátà sọ́ọ̀sá ti pa nkankan pẹ̀lú àníyàn pé òfi wárí fún nkankan àbí nkankan lọ fẹ́ gbà yàtọ̀ fọ́lọ́run kọ́dà bó kéré tí ojú kíni lọ èsìnsìn bí ojú kíni lọ èsìnsìn ẹ̀mọ̀ pé inú tó kéré jù tọ́ yẹ̀yẹ́ jù lẹ́ṣinṣin ànábì wá ní ẹṣinṣin bó ti máa ní ọgbọ́kùnrin kan wà lìjánná ẹṣinṣin bó ti kéré máa ní ọsọ ẹnìkan dọmọ ẹ̀nà dákàlà aljannata rọjúlón fígùbà wà dákàlà náà rọjúlón fígùbà ẹṣinṣin sọ ẹnìkan dèrò àlìjánná ẹṣinṣin ni kọ́kọ́rọ́ tó ìsìsílẹ̀kùn lè ná fún ẹlòmí lọ́nà wo kọlu wa kayfa dhalika ya Rasulullah báwa náà ti bèèrè yí àwọn sọ̀hábé náà bèèrè gá esinsin ó se sọ̀yàn dèrò náà tẹ́sinsin ó sọ̀yàn dèrò aljanna anábi ni marra rajulani ala qawmin lahum sanam àwọn ọkùnrin méjì kan lọ ńjọ́ kan wọ́n dọ́dọ̀ àwọn kan àwọn láwọn ń bọ òsà lọ́wọ́ pé ìlú tàwọn tẹ́ dé yóò àwọn ń ṣe gíní àwọn ń bọ òsà àwọn lọ́wọ́ àbí àwọn ń sọdún oòrò lọ́wọ́ àbáwọn ń se nkankan tó jẹ́ pé ẹbọ ni lọ́wọ́ ẹ̀wà rí ó sàtàwọn ń bọ tí tò níyí o láàyùjá wízùhù láàyùjá wízùhù ahàdún hàtà yùkọrùbà láhù ṣe à ẹnìkan kí níyí náà bá wa fi bọ̀wọ̀ kọ́ bọ̀ kìíní ẹ̀dàkọjá lísìn dáadáa ogbò ọ̀nà tí wọ́n pé ọwà nù mọ́tò pé àwá ń sọ̀rọ̀ ní ẹ̀ẹ́bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ̀sìn pé yàn mọ́ sọ̀rọ̀ ẹ̀bọ́lẹ̀ ẹ̀sẹ́ ẹ̀sájáwọ̀ lọ́njíwá o lè mọ́ lọ lálàáfíà o annabi sọ̀rọ̀sọ́lẹ̀m ní wọ́n wíbẹ̀ fọ́kùnrin pé ẹnìkan kò ní kọjá yàn lónìí àfi kófin kankan náà ti ń bọ́ fàkọ́lù lè àhàdìhì ma kọ́rù wọn bá kọ́kọ́ wífẹ́ nìkan alákọ̀ọ́kọ́ pé wọ́n náà wá ń kankan fún ó sáá kọ́lá lẹ́sà ìndì ṣe ìhún òkọrù kúnná ọ̀rìnrìn àjò ní mí èmí ò ní nkankan kí mo ní ti fún ó sáá ní in ní gaga alẹ́ ní tẹ́mọ̀kọ́ náà máa ṣe bẹ́ tí wọ́n dá làákàí ẹ̀rùgbà alẹ́ ní ẹ̀mọ̀ ní báwọn náà jẹ́ ṣe fún jọ ẹnisẹ́ ẹni ẹ̀mọ̀ ní kí ni òun ní ọ̀nà kọrù wọlá òkú bàbá ọ̀nà bá ní ṣe kò jù bá ń lọ àmà pé kò lè pọ́pọ̀lọpọ̀ náà jí máa ṣe nù ṣe kò jù yíò lọ fàkọ́ rọ́bá rọ̀bá ọ̀nà bá mú ẹsinsin ní orúkọ ìntókóbá lọ́dọ̀ ọlọ́run òjù bá náà ní orúkọ ọgbọ́dọ̀ pa nǹkan kan àfi ló fàkọ́ rọ́bá rọ̀bá kọpájú lọ ló òsà fàkàlù sẹ̀bílà ọmọ̀nà ma lọ báyìí lálàáfíà fàdákàlà náà annabi ní bó ti gbẹ́sẹ̀ kó ń bẹ́ inú náni lọ nídi torí pọ́pá kíní ọpa ìsinsin ó fi bọ òsà wọ́kọ́lú lè áàkàr wọ́n wífẹ́ ní kejì kọ́rùn ọya bàbá ìnà rí bẹ́ ní kejì yìí jí se <laughs> ọya ayaya ẹmẹ́jọ pẹ́mọ́ ah fàkọ́ọ̀lá wọn bá ní máa kún tulí ọkọ̀rọ̀ ìbàlẹ̀ àhàdín ṣe ìhà dúnà lọ́hì azọ̀wọ̀já kọ́nà bó kéré kí ò tó ẹsinsin èmi ò lè pa nkankan fún nkankan àyàfọ́ lọ́wọ́ ohun kọ́nà bí ò tó ẹsinsin ṣe ìhà ẹ̀sìnsìn sọ ẹnìkan dọmọ náà ẹ̀sìnsìn sì sọ ẹnìkan di ọmọ àlìjánná ọlọ́nkọmọ́ sàásánú wa o in tí a fẹ́ tààfà fẹ́ ká mú jáde nù hadithi ti gbẹ̀yí ni pé kọ iṣẹ́ dìgbà tó pa nǹkan ńláńlá innamal a'malu binniyya ẹni ọpa màálù àtẹni ọpa ràǹkúnmí àtẹni ọpa díẹ̀ àtẹni ọpa ìsinsin bọ́bá ti láníyàn pé nǹkan kan lòun pa fún lẹ́yìn ọlọ́run bákan ni wọ́n lọ́dọ̀ ọlọ́run nú ẹsẹ̀ ẹ̀bọ̀n gbogbo ẹ̀ ọlọ́nkọ́ máa sàáyà ìmẹ́ àtẹ̀yìn kò nù àṣírùkù ẹbọ̀ síse àtẹ̀yí tó tóbi ń bẹ́ àtẹ̀yí tó kéré àtàwà àti gbogbo àwọn mẹ̀lẹ́bí wa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقبأ شعالي الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ráhùn gẹ́ bí àkíyèsí ni ká tó lọ sí abala béèrè ráhùn àti yà máa tó sí ìta àyẹ́pọ̀ nù mọ́sílásí ẹjá wọlé so àyé sípò adákùn ẹjá máa wọlé ọ̀nà ṣẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì kún ráhùn gẹ́ bí àṣíwáṣọ àwọn tàà bá jẹ́ ilé tíra rẹ̀ kọ́ ẹ̀kọ́ ni tí wọ́n kọ́ wa so n tí a bá mú tọ́wọ́ náà sí ń tọ̀ yóò jẹ́ àǹfààní fún aláyà tí ní ọjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama ká gbìyànjú ká náà ní tíra yìí wọ́n kọ̀ ṣe ní rọrùn so ní báyìí wọ́n ní kí a bá ìbéèrè tó àwọn obìnrin náà mọ̀ retí tí wọn ẹ ọ̀kan náà ní ọ̀kan wọn bẹ́ ń bí nípa dárṣù ilé tí wọ́n ṣe fún wa kọjá so gẹ́gẹ́ bí ìjọrọ máa kéwú èmi ní ìbéèrè kan tí mo fẹ́ bèèrè ní lórí dárṣù yẹn so báàbù man tamarraka bí ṣe àmì bí ṣe jẹ́rẹ́ àwọn hajjari bàtà ń sọ nípa fi ìmọ̀sọ́ìn so ní abala afẹ́mọ́lá ẹlẹ́ẹ̀kẹjọ ẹni al'amur kabir wa huwa al-maqsud annahu akhbara anna talabahu so bí misali ní jonan anna talabahu ka talabi bani isra'il lamma qala وجنبة الثامنة اي الثامنة أنه أخبر الأمر, الأمر, الأمر الكبير مجري نعم نعم وجنبة يوكا باتي ميكا نعم إلهين بامبه أم بوشي بوشي ونانية أن طلبهم أن طلبتهم سوى دي مفهم بيري أن طلبتهم طلبتهم أوكي طلبتهم àpẹẹlẹ bá ti bà ní ìtúnmà kan náà ni but ìtúnmà pẹ̀lẹ̀ bá òun signify pé nǹkan ẹyọ kan tọ́lábù masdaru lélẹ́yìn bọ̀tán bá lò bá ń pé tílbá in tó ma pé bígbà tí wọ́n ní mas alatan so a mọ́ ní tó ma tó ọ̀yà tó ma wọ́n náà ní ọ̀dá eh, ọ̀dá pé kò sí ẹjá ní ṣòro mínà ti ní kankan tí mo fẹ́ wífà àjàmà mo ní kí má láàmọ̀ ìdẹ́ràn mi létí ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn kíní kan ń go round lórí whatsapp wọ́n ní eh, ìjọba saudi kéde ìjọ eh, kan pé wọ́n sọdún mọ̀lúdí pé ojú títí ó gba àwọn tó ní wọ́n má se <laughs> mọ̀gúdí ọlọ́run ọ̀sànú wa àfi kí o ń súnà múra àfi kí o ń súnà múra àkọ́kọ́ ni pé irọ́ ni o irọ́ funfun baláwú àmọ́ irọ́ yìí láwọn kan tó dòkó tí wọ́n tún gbé mi jáde àwọn wẹ́bsáìtì kan bẹ ń Cairo kọ́dà wọ́n ti ní satellite television nìsìn àwọn ni wọ́n ń gbé irú nǹkan jáde èrò wọn àwọn olóyìnbó ma ń pè ní blackmailing wọ́n bá fẹ́ kí èyàn ó ṣe nǹkan kan wọ́n lè máa wá dọ́gbọ́n bígbàtà ń dẹ́rù báyàn pé a nígbàtà wọn ìjọba Saudi bá jẹ́ agbọ́ pé gbogbo ayé ló ti dùn mọ́ páwọn kéde <laughs> mọ̀lúdì bọ́yá wọn náà padà wú ah, ẹ̀já kéde ọlọ́run sì ní jẹ́ láíláí ni wọ́n fi nídìí ká máa bẹ̀lọ́n fún wọn àwọn àti gbogbo ẹn tí a bá rí pé ó dó lórí súnà nẹ́bí sọ̀rọ̀sọ́lá wọ́n nídìí àdúwà wa o àwọ ọmọ àwọn tí ń lọ ara tí ń lọ làwọn eléyìí àwọn precious pọ̀ lórí wọn àmọ́lọ́wọ̀n ní jẹ́ eléyìí rọ́ ni <laughs> ọlọ́wọ̀n sì ní jẹ́ kí irú rẹ̀ ọ wáyé àmọ́ mo fẹ́ sọ ń gbangba báyìí torí ó kódà mú bá pọ̀lọpọ̀ kódà àwọn professors wọ́n jọ ń sún náà some of them náà ń pè mí gá irúkí láwọn wá ń gbọ́ ìrọ́ ni <laughs> ò Saudi o kéde ọlídé mọ̀lúdìbò ọlọ́run ò sì ní jẹun ó kéde irú ẹ̀ so kéyìn wọn jẹ fáǹfà ní àwà tí bá sí ń dàmú ọkàn wa pé àti wá rí àti wá rí ẹsẹ̀kẹsẹ̀ nìkan sì tún ti bá wọn translate ẹ̀sẹ̀ náà tún ti ń tú èbò rẹ̀ kí tí ń fi hàn pé àsáwọn bídíò sùn kó ń sún náà náà ma sùn ọlọ́wọ́ sànú wa so bọ́yá ká dóbá wọn náà ọlọ́wọ́ jà jùjọ mẹ́jọ lọ hádá wallahu adam wa baraka ala nabiyyina muhammadin wa alihi